أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم الكناية والتعريض والجناس والسجع هذه الموضوعات الأربعة سنتناولها صباح اليوم أما الكناية والتعريب هما آخر ما نأخذه وندرسه في علم البيان ثم بعد ذلك نبدأ في علم البديع وهو آخر علوم البلاغ كما ذكرنا أن البلاغة مبناها على علوم ثلاثة المعاني والبيان والبديع البيان كما قلنا عبارة عن مجموعة مباحث منها التشبيه والمجاز والاستعارة والكناية sọ̀làyé fún wọn fíìmà sábàkọ́ nípa wípé àwọn nǹkan tí a fẹ́ kọjú nínú ilmul bayan lọ́wọ́ nípa tashbih ìtàdí sọ̀làyé fún wa abẹ́kọ́ al-majaz ta sọ̀làyé fún wa al-isti'ara sọ̀làyé fún wa al-majaz mursal la karama abẹ́kọ́ ní al gbogbo ẹ̀ gbogbo náà gbogbo ẹ̀ tẹ́bá wò dáadáa wọ́n padà lọ́bá kí ni àtẹ̀sùbì nígbà tí wọ́n sáré fẹ́ fẹ́ mi lẹ̀kẹ́ àwọn bá lè sàlàyé fún wa ṣókí yẹn kò pa àdé o mí àwọn ìran àwọn nǹkan tá a sàlàyé sàlàyé fún wa nípa a معرفة عامة لطعام بحثي سبحان الله ذو كلوني ذو كتافيش الله يفعل الكناية الكناية الكناية لفظ استعمل في غير معناه الحقيقي لفظ استعمل في غير معناه الحقيقي مع جواز إرادة المعنى الأصلي الكناية لفظ استعمل في غير معناه الحقيقي مع جواز إرادة المعنى الحقيقي أو العصري دلوك أم بي ó ní túnmà tí ń tún ọ̀rọ̀ tí mo wá sọ jáde yẹn bí mo ṣe lo ọ̀rọ̀ yẹn mi ò mí ní ìtumọ̀ tó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí mo ṣe sọ yẹn náà kò túmọ̀ pa à lè gbọ́ túmọ̀ àkọ́kọ́ yẹn náà yẹn náà ẹ lè gbọ́ yẹn bẹ̀ ó máa yẹ yẹn mọ́ wọ́n yẹn ṣàlọ́ kò lè báyìí máa kọ́ fún wa ní mìsáàlì máa tàrà sínú àlàyé tásọ̀ mo ní àjọ lọ́ọ́ síbu àìlẹ́ àná nílì àjọ ni ó gé kéèyàn gé nǹkan jẹ ní adọ̀ nínú orí adọ̀ mọ́nú àdọ́wà sí bú mọ́nú àdọ́wà sí bú ẹ̀mọ yorùbá ẹwọ́ sí bú ẹni tó fẹ́ nínú ìgbìyànjú abẹ́kọ́ ni ẹ̀lọ́wọ́ sí bú ànámì ni ọmọkà wọn àdàrọ́mìlú alẹ́ ẹni tí ó fẹ́ẹ̀lì ó gbé ka rẹ̀ jẹ taliban tún sùmọ̀ ló sọ yẹn ó kábàámà ẹlẹgbẹ́ abẹ́kọ́ ni ó fi lè túnmọ̀ pé ó gbé ka náà jẹ àkíkọ̀tà àyọ̀kọ́ ni méjèèjì ló pọ́síbù wọ́n lè ti nu majaf nígbà tí lo ìtumọ̀ ọ̀rọ̀ kan ní majaf à ní ma tún ní àkíkọ̀tà àyọ̀kọ̀tà ní kọ̀ọ̀rọ̀ àwọn àkọ́mílà asadan yẹ́kìrọ̀ olùkùrán di asadan yẹn ní sí ìjẹ́ kí ni ó yẹ́kìrọ̀ olùkùrán ya kọ̀rí náà ní àárín lè túmọ̀ sí ẹranko ọlọ́pẹ́ni bọ́ọ̀lá kì í nínú kìnnáyà ẹlọ́pọ̀ kí ní tí àti rètí méjèèjì fẹ́yẹ́ ní sí ndị ìmọ̀lẹ̀ náà ìsìn na ni pé ó gé kàgẹ́ náà ni ìyọ̀ oríjínálì àní mo mo sì lè ní tí mo gbà lérò ni pé ó kábàámà kò yẹ nísìn irú èdè báyìí náà ń pè ní kìnnáyà kìnnáyà fẹ́ jọ majaz bọ́dù majaz a máa rí kọ̀rínà tí ò ní jẹ́ ká lè gbọ́tùmọ̀ àkọ́kọ́ mọ́ àlọ́kọ́ ni ṣùgbọ́n nínú kìnnáyà máa àjàwáàzì ìrọ́dátì máa nà ásìlì mo ti lè ní ẹ̀ lọ́dátì lè túbọ̀ ní tuntun bẹ́ẹ̀ náà rọ́ìtù aṣẹ̀dọ́n yẹ kọ́ ọ́ lùkọ́ ara rẹ̀ ṣé wòye ní báwo yẹn tún ní afáfá jọ ọ̀gbọ́n náà ṣé wòye bẹ́ẹ̀ ọ̀ọ́ ṣé àìjẹ̀nú ni afájú mọ́ àkàkọ́ ni ni báyìí wọ́n ti ní yẹ kọ́ lùkọ́ ara rẹ̀ nǹkan kò ṣe é túmọ̀ ká tún ní èèyàn tó já sí alákọ́ ni bọ́dọ́ ní àìjọ̀rọ̀ wá síbò àlá ànámìlì yìí pé ẹni tó tó fẹ́ nínú ẹ̀zámù ó bẹ̀rẹ̀ sí máa dé ka àgẹ̀gẹ̀ bóun yẹn ti kó dé ka jẹ náà bójú yẹn tú sí pé kí ni ó kàbámà ìláǹfààní àti tú ní ọ̀nà méjèèjì yẹn kìnnáyà nìyẹn ìmọ̀lẹ̀ àǹfààní àti tú lọ́nà méjèèjì olùkẹ́ tú ní àkíkọ̀ àbíkẹ́ tú ní mẹ̀jáàjì nítorí kọ̀ yìí náà mẹ́mẹ́ mẹ̀jáàjì yẹn. lóríṣi ara wọn kí nǹkan matter of bàtà ọ̀pọ̀lọpọ̀ nínú bàyá onídẹ́mọ̀ ń pè ní èdè ìbò ní figurative expression kí a kàn sọ kákẹ́ lè jẹ́ kí èdè hàn sí ni tí wọ́n ní kìnnáyà kìnnáyà nínú kéwú ó ní láfòzó gbogbo yẹn ó sún ní láti ìbáyé rí màá náà wọlé àtìkì ẹni tó lò ó fẹ́ tí ó túmọ̀ tí ó gbajúmọ̀ ni máa jàwáàzì ìrọ́dẹ́sìn lè máa nà àṣírí bẹ́ẹ̀ láti tún ní tìmọ̀ tó bá dín náà nǹkan ọmọ ọmọ ní ìsáàlù mélòó bí mẹ́ta tààtùkà a ti mọ̀ tó wọn ti láì bàbá tó ń sìn ó fẹ́ jọ ọmọ jáàsì bọ̀mọ̀ jáàsì gbọdọ̀ ní kọ̀ọ̀gínà tí òní jẹ́ ká lè tú nítumọ̀ àkọ́kọ́ má eléyìí òní ní kọ̀ọ̀gínà kankan láfílà lè tú ní any of the minutes tẹ́fàm lápèjú ẹ̀nìfẹ̀ agbọ́rọ̀ ọ̀síbọ̀ alẹ́ àná mi nìyí àtìtù báwo wà lè tú ní pípẹ́ ẹni tí ó fèèlì bẹ̀rẹ̀ sí máa gé kàjẹ káàpù gé ń gé kàjẹ náà ni àbí bàbá ìbẹ̀ tí bá káàbà á mọ̀rẹ́ lóde yóò gẹgẹ ọ̀gẹ́gẹ́ ni ká máa gẹgẹ ìṣù gé kàjẹ nínú gbogbo làákàyọ̀mí ìrìn àmì kí ọmọ sórí ibú ni o ọmọ àṣìṣe aláfẹ́ ni tí bá sọ gbọ́rọ̀ báyìí a lè gbọ́ pé ó gé ka náà jẹ ní gígé jẹ náà ni àyẹ̀mí tó ọ ah. sì lè gbọ́ pé ó lásán ni. méjèèjì ni ó pọ́sibù ṣèwá pọ́sibù ká gbọ́ méjèèjì ẹ̀kọ́ kì náà yà ni especially tá a bá lò sí tùmọ̀ tí ò gbajúmọ̀ kí n jẹ́ tùmọ̀ ó kàbámà fọ́ọ̀mù akékeré nìfẹ̀ tí yóò sì yìn lákàtà òtí bẹ̀rẹ̀ sí máa dìvẹ́lọ́pù bá lè yàn àjẹkàjẹ ó gẹ́gẹ́ ló bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ sí lọ́kọ́ ni kó tó lè gbọ́ pé ìtumọ̀ rẹ̀ ni kó sàbámà àákọ̀ pé nú èdè ń gbà míì abá lè yàn àjẹkàjẹ àtúmọ̀ sàbámà ni owó ẹ̀rọ ọlọ́run ọba ní sọ́fì ní orúkọ wá ní ọ̀yọ́ ọmọ ya ẹ́dù bọ̀ọ̀límù àìláyàdé yìí abẹ́kọ̀ọ́ ni yọlùfùkọ́n ọjọ́ nọmba ọjọ́ tálábù tí ó máa gbé ka rẹ̀ jẹ owó wù yẹn tu ní ti pé ní ó máa gbé ka jẹ ni bó sì wù yí ẹtu sí ó sàbámà yóò sàbámà ọlọ́run bá ẹ̀ṣẹ̀ lágbà lómi ọdún sí mọ́kò sí ní ká má tu sí pé ní ó gbé ìka náà ìlànfààní àti tú ní ọ̀nà méjèèjì ohun tó ń pé èyí tí a gbà lérò ní ọ̀nà kejì tí ń jẹ́ kí èèyàn sàbámà òun náà ní kìnnáyà nínú bàdágọ̀ nínú lágbáwá nínú àwọn kìnnáyà tí a tún nínú àwọn fúlàní kìnnáyà

ẹ̀jẹ̀ tútù oníṣẹ́ ìlú jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ọ̀tọ́ mẹ́rú ọmọrú rẹ́gbẹ̀lẹ́rú ẹ̀yàn ìdádàbò sínú ọ̀sọ́fù gẹ́gẹ́ látọ́ sọ́nà bí ọlọ́pọ̀lọpọ̀ irú ní ṣe ìbù ọmọ akẹ́kẹ́ ìmọ̀ wọ́n ti ẹ̀kọ́ mọ̀dáná gan ó súnmọ́ jẹ́ òkè bá tó rẹ́ ni ẹ̀wọ́n kọ́ ọmọ ọ̀gá fàrù ní o mọ́ o máa fi ẹ̀ o mú ọlọ́run ẹ̀yìn náà mọ́ náà kí làwọn jẹ́ ìbá tó bá yẹn ọ̀làwàpọ̀ kí làwọn yóò mú ọ̀bẹ ẹ sọ̀rọ̀ lámà ìsọ́gẹ̀ máa wọ́n mọ̀ bẹ̀lẹ̀ gbà tí a bá fi eérú ròyìn èèyàn yá eérú máa ń kọ̀ lé sọ fún yín pé máa ń dáná gan tí ìwá ìsì ìyá olóúnjẹ yàtọ̀yó ilé lásán ni ẹmà ìtumẹ̀ káwọn tí ma ń jẹun nílé wọn pọ̀ táwọn tí ma ń jẹun nílé wọn tí wá ti wá pọ̀ túnmọ̀ rẹ̀ ní kí á kì í sa wọn èyí nìsín tí wọ́n bá ń gbàdúrà fún wọn máa ń fi ẹni tó bá jọ lọ rẹ̀ especially títọ́ rẹ̀ bá wá lọ́dún ní àdúgbò pé ọmọ fún ẹ̀ lóúnjẹ gan wọn ni wọ́n sí òru ọmọ

ọ̀rọ̀ yẹn mo gbà lérò mo bá padà fẹ́ tu pé ó mo gbà lérò pé ewu pọ̀ náà kọ́ mi ò ṣe kí ni. sọ sẹni tí mo ní rẹ kí wá lọ fi pípọ̀ ewu ròyìn rẹ̀ kì náà yà ni. ṣe ẹni tí ó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ rẹ kí wá fi kí ni kí wá fi ọ̀pọ̀lọpọ̀ ròyìn rẹ̀ kì náà yà tí bá ní á ah, lágbájá àwo sábà máa ń taná lé wọn lálálẹ́ àwo a máa taná lé wọn lálálẹ́ túmọ̀ rẹ̀ náà ó túmọ̀ sí ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ni ẹ̀rẹ́ máa ó tán gan-an wa lásìkò tí ò sí náà nẹ́fà wọ́n yẹ pé àwo tán gan-an fi ń taná wọ́n túmọ̀ sí àwo náà kọ́ ó pọ̀ alkìláyà tí èèyàn lo èdè kan ìtumọ̀ tó jìnà ní èdè òun ni èèyàn gbà lérò àwọn èdè ó jìnà yóò tẹ̀lé ẹ̀rẹ́ta ni bàbá kò sí máa fún pé ká má gba ìtumọ̀ tí ó súnmọ́ náà ká gbà lérò ìyẹn ni kìláyà tó sì jẹ́ wà ní àwọn ẹ̀wà èdè lárúbáwá ó bẹ́ẹ̀ láwọn èdè bí náà ó gba ni wá qualification ó gba ṣùgbọ́n ṣe ìkìláyà ó ní pé lábùbùn ọ̀sọ̀ọ̀nìlà fi ìbáyọ̀rì máa náàhù alhakiki máa jàwáàzì ìrọ́dátìl máa náàlì àṣírí. in tí mo gbà lérò ìtumọ̀ tó gbajúmọ̀ kọ́ ni mo gbà lérò kò sí tó ní kí má gbàtúmọ̀ tí ó gbajúmọ̀ náà lérò mẹ́ni tó yìí nǹkan sí ìrùwà máa ní tẹ́ẹ̀tì pé ọlọ́pọ̀lọpọ̀ eru àlùfáà mọ́yàn kan gbà lérò tí mo gbà lérò ni tí ọ̀pọ̀lọpọ̀ irú máa ń bí fẹ́ni tí irú bá ń pọ̀ lé rẹ̀ ní kìí sáhún pẹ̀lúfẹ̀ ṣòyẹn náà ń pè ní kìnnáyà nínú kéwù ìbá ní lágbájá látẹ̀ alámúyẹmí nìhu máa tún fi kù ṣìmáàlùhù ẹnìkan ní ọwọ́ àlàáfíà rẹ̀ ń sábà mọ́ tí ọwọ́ ọ̀tún rẹ̀ náà ní mò ń sàlàyé fi gbówà sóṣù sí ẹ̀ níbi iná rẹ̀ ní arẹ́bọn ni tó mọ sọ́yàdé ìdí mo mẹ́ni tó dìnà bí mo lè mẹ́ni ẹ̀ náà mo lè mẹ́ni pé ni pé ah, à ọ̀rọ̀ yẹn ní túmọ̀ méjì ṣùgbọ́n túmọ̀ tí èèyàn gbà lérò ni èyí tó jìnà tó ti pé kò sí tó ní kí a má gbọ́ pé èyí tó súnmọ́ náà kọ́ o àgbà lérò kì náà yà nìyẹn. alóbẹ̀dẹ̀ majáàsì lábẹ́ pé majáàsì náà kọ́ lábùrú òsùn mi láti rẹ́rì màá náà láti kàlẹ́ fẹ́ mi mẹ́pẹ́ yẹn ní afáàdúrósì lábùrú òsùn mi láti rẹ́rì màá náà láti wọ́n bí majaz aráàlú pọ̀ ní náà tí ò ní jẹ́ ká lè gbọ́ yóò sí aṣáájú ẹranko mọ́. الفرق بين الكناية والمجاز جواز إرادة المعنى الحقيقي في الكناية إنه الكناية bí mo ti sọ pé zayidu kasiru wa maj wọ́n wùí mo lè ní tí mo gbàlẹ́ ìrẹ́pẹ́ ogún pọ̀lẹ́wà tí jẹ́ máa náà alhakiki bó sì wù mí mo lè ní sí wọn gbàlẹ́ òní pé ọlọ́pọ̀lọpọ̀ rẹ ni tí ń jẹ́ mánà gbẹ́rù àkíkí tí ló fà á sí mo fi lè gba méjèèjì lérò ni pé lè á dání wòjú di kọ̀rínà ti ń màá ní àti nìyẹn ẹ̀rọ tì yìí kò sí kọ̀rínà kan tí ò ní jẹ́ pé ní ó ṣe é léwọ̀ fún mi kí n gba àlùmáàna àkíkí ní èròǹgbà mi kò ní sè wọ́n dúnà àlùfínà dúnà mẹjáàfù mẹjáàfù sílẹ̀ inú mẹjáàfù nǹkan agbọ́dọ̀ mọ́lẹ̀ bàá ètò àtàdá kí láti sí láti sí ẹ̀yà kí láti sí tọ́rẹ́ kú sí àti agbọ̀dọ̀ rí kíni kọ̀dínà báyà bá ti rí kọ̀dínà ń kọ́ o kí láti sí ṣùgbọ́n nínú kìnnìyà àárín kọ̀dínà àyèsí kọ̀dínà ló fún wa láyè pé wọ́n wo ẹ̀tún so fàlìfàrùkù báyìí ná al المجاز والكناية كلاهما فيهما لفظ استعمل في غير معناه الحقيقي في المجاز مع القرينة في الكناية بدون القرينة فهمتم؟ لذلك في الكناية يجوز إرادة المعنى الحقيقي مع المعنى المجازي فهمتم؟ أما في المجازي kò كذا إنتما مجازي méjèèjì دارو at the same time àyà mú kan bẹ́ẹ̀ fàyẹ́ntó sọ̀rọ̀ ó wá ní ọ̀dà ìran kẹ́nu ọ̀ràn bayan tó súnmọ́ kìnnáyà ó ń pè ní àtàrídù àìsèkí tàrídù ní ìmọ̀ àdọ́gba sọ̀rọ̀ wọn ní àrùn ọ̀dọ̀ kí èèyàn tí èèyàn máa ṣe bíi pé ápòjì ní sọ́ọ̀tù bákan lọ́ọ̀bà àlekè ọlá ń bá ọ sọ̀rọ̀ nípa wípé obìnrin tọkọ rẹ̀ kù láti fi ń ṣe ẹ̀dà lọ́wọ́ àbí ìtọ́jẹ̀ tọ̀lákọ̀ tọ̀lákù tí ó ti pé lẹ́bi ní ọlọ́run ní kò tọ́ fún anybody kò ní sìn kí ó lóun fẹ́ ẹsùn kan nìyẹn níbi ni má ṣe kọ́ nìkan tí kò ní kọ́ níbẹ̀ yẹn ọmọ bàbá kò wá níwọ̀ ọlọ́run sọ gbólóhùn méjèèjì ní lókàn nílé ni. Kukwani ce kala kusa da wani. Kuma gaba ne gace. Na mutu ẹwọ́ ọlọ́run ní wala junaha alaykum. Kò sẹ́sẹ̀ fún sọ́lá tìbákọ́ 235. Kò sẹ́sẹ̀ fún yí. Fima arradtum bihi tàbí dìnyẹ̀wò tẹ́ bá lọ tẹ́ bá sọ̀rọ̀ àtàrí pé tẹ́ bá fẹ́nu fara sọ̀rọ̀ kálẹ̀ tẹ́ bá fara sọ̀rọ̀ tẹ́ fẹ́ sí sọ̀rọ̀ min khitbati nisa pé fẹ́ sí khitba obìnrin aw aknantum kìnnáyà ni o abẹ́ ẹ̀dọ́gbẹ́ fi ẹ sọ̀rọ̀ kan ọ̀tọ̀ ní tẹ́ gbà lérò orílẹ̀-èdè ṣùgbọ́n lè àdékìní àtàrí ọ̀rọ̀ kẹ́ẹ̀sọ́ ìbádé kẹsìrì romaj ẹni sọ pépé ọ̀tọ̀ ní dẹ́yìn gbàlérò ọ̀tọ̀ ní tí èèyàn ò rí gbàlérò tààrí ìdù àti kìnnáyà kí yẹn má lọ síréètì inú ọrụ kẹ́lùfì so léyìn kọ́ kò sáàbùrú ń bẹ̀ kìnáyà wọ́n ní kìnáyà wọ́n fẹ́ jọ tààríd ọlọ́run fi méjèèjì ọlọ́run bí gbogbo sí gọ́ra wọn ọlọ́run gbé kìnáyà sí ni sípò tààríd oníwàlá jùlọ àlékún sí iná àrùwọ́ dùtùn bì yí min khitbati nisa aw atkinantum anwartum ta'rif aw atkinantum kinaya ọ̀rẹ́ ni wal kinayatu من التع... من الكناية التعريض إذا كان تعريض جن كناية انتبهوا كيوان تعريض وأن أن يطلب أن يطلق الكلام أكن صوت أصوص والإراد به معنى آخر ثم ملا وأدى له قالوا مين تيو بعد بابا يجيو مقابلة ولو بينا بينا بين كامل أدى له سيحدك نفسي تعريض أسرع àwákà tó ìkẹ́ mi ládà lẹ́wọ́ gbọ́dọ̀ mi lọ́la ẹ̀mọ́sọ̀ fún ẹ̀dùn family fine now ntọ́ òbí kí mi mú mi ní yẹ tí tó kò sí tó ní kí má mi yẹ ẹ wọ ọ̀rọ̀ ẹni sùn ọ̀rọ̀ sáré ní sùn ẹnìkan bẹ ọ̀fun ní mike tó kò sí wá sí fún thirty minutes wá bí twenty minutes kí àwọn alájà kí àwọn alájì ten minutes àwọn òṣèlú ina ṣe tán àwọn ṣọ́tọ́kú wọ́n bèèrè pé tí mo kọ́ wá nìyí náà ni àìsàn ìrìsà ṣe tó bèèrè fẹ́ bèèrè kọlọ yẹn mo ka wọn nìkan ẹgbẹ́ bá mi tí mo wà sí wọn. إذا تم عقد المرء قل كلامه ilé ìgbé ìgbé rẹ̀ ni kí ni tẹ́ ẹgbàlẹ́wọ̀ ọ̀nì ọmọ òkò yé mi ní o pé ìdáta máa fi lu ìmọ̀ràn yìí ó ti làkà yẹn bá tẹ́ kọ́lá kẹlẹ́ àmọ̀hù ọlọ́gbọ̀n gbọ̀dọ̀ ń kéré ọtí bù ọ ń sọ pé nígbà tí ọ̀rọ̀ ti wá sí pọ̀ ju táìmù lọ́run bọ́tẹ́ àgbẹ̀pẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ mọ́gbẹ́ ẹ̀ nílà káyìnà ẹ̀ẹ́dẹ́sì ẹ̀ẹ́dẹ́ lóòrè nígbà mẹ́tẹ̀ẹ́dẹ́ yẹn ní ọ̀ọ́ gbàdúrà sóyún ọ̀rọ̀ àbúkọ̀ lájà ni wọ́n ń bú mi nù tó lè ọ̀rọ̀ ilé-ìsìn ó lè dàgẹ́gẹ́ bí hábàbù kọ̀ ilé-ìsìn gbogbo yóò sọ wọ́n ti mú tu máa pé wọ́n dọ́gba bùnù tààrínù ní kí yẹn sọ̀rọ̀ ká ṣùgbọ́n tí yẹn gbà lérò ní ó hàpẹ́ àyìn ó kàn sọ báyẹn ṣùgbọ́n ẹ máa wọ ẹ má fi túmọ̀ ń tu ó ti hàpẹ́ ń gbà lérò báyìí sọ̀fọ̀ tààrínù mi náà ti náà yà fàyẹ̀mùtú kódà lè pé ń gbà mí pé àtàrínù ó wà lè kìnnà yà. لكن وجزء منه فالكناية لفظ استعمل في غير معناه الحقيقي مع جواز إرادة المعنى الأصلي ọ̀rọ̀ tá a sọ ń tá a gbà lérò kìí ṣe ìtumọ̀ tí gbogbo èèyàn ò fẹ́ gbọ́ yé ìtumọ̀ míì tó pamá la gbà lérò kò yìí sí tó ní ká má da ìtumọ̀ àkọ́kọ́ náà lérò wọ́n lọ wo tí àbàlágbà yára àwọn amúfẹ́ tó pọ̀ fún at-ta'rid fún al-kinaya ayé ni sọ pé akẹ́kọ̀ọ́ fún wa ní àwọn appetizer ni káti ẹ̀ ní idea lẹ́tà máa ń sàlẹ̀ nípa kinaya fún wa ta'rid fún wa káàmù sẹ́sì bẹ́ẹ̀ pé nífẹ̀ẹ́ wọ́n máa kọ́ àwọn nǹkan mẹ́tì wọ́n mẹ́ so nǹkan mẹ́rin àyìn yìí nìkan ni àfáà dákọ̀ fún ọdún sílẹ̀ nípa kíni nípa al-bayan lẹ́yìn tó wá sọ́dún tó sọ gbẹ̀yìn nípa sáré kàtàkì sọ́nà wọ̀lùkì náà yá وما به لازم معنى وهو لا ممتنعا كناية فاقسم إلى إرادة الشك إرادة النسبة أو نفس الصفة أو غيرها غير الشهيد أن تعرفه ودق بعض أنواع الكناية ما قمة وياقة تقي الغربي أفاس ونوجه سلين lẹ́yìn طري كناية wá طري بيان وهو بديع علم البديع أني علم البديع وهو تحسين الكلام بدا بآيات الوضوح والمقام ضربان لفظي لتجنيس ورد وسجع أو قالب وتشريع ورد لا لي البيان هو بديع أو مين يبدأ كبديع جاي إما تدابع إنه بلغه pé wọ́n gbà fi elimon mutamimu iná àwọn tí ó sì gbà bẹ́ẹ̀ ni àfà yìí wà olórí pé tí a rẹ̀ ní miatul maani wal bayan kò pé kí ni bàbí ọ̀sì àwọn fi bàbí òun náà kọ́ ìmọ̀ nílò ó náà dáwà ọ̀nà ulumul balagha ما هو علم البديع وهو العلم الثالث من علوم البلاغة أثبت المعاني òun ká ìmọ̀ ọkọ̀ wa ní àìmọ̀kọ́ọ̀rùn pé àyèwò lẹ́ni tá a fẹ́ bá sọ̀rọ̀ wà àṣọ́rálú alìmọ̀tàkàlìm abẹ́kọ́ ni ogun tàbí ọkọ̀ akọ́nù máa ní tó ní bá ní àpamọ́ kí ni mọ̀kọ́ọ̀mù tí ẹni tá a ń bá sọ̀rọ̀ wà láfẹ́ ní kó lè mọ̀kọ́ọ̀mì mọ̀kọ́ọ̀lù kò yẹ́ lóṣè but àlìbáyánù tiẹ̀ nítorí ọkọ̀ wa ní ìdánwò ìmọ̀ àná abẹ́kọ́ ni ìrọ́dù ìmánà wáhid bí ìbàrọ́tù mọ̀tẹ́lifà so wùdú bọ́lọ̀ wo ti clear òní bayanu kọ́wa ẹ wá rí ilmu ma'ani ẹti pìpì ọ̀rọ̀ yìí ẹti rọ́ a kí ni hálù ẹni tẹ́fẹ́ bá sọ̀rọ̀ iso ní ìdíkẹ́sí ẹ̀kẹ́fún ní tùnágbò ni àbí ìjáàz so níbi ẹ̀kábàgbò ni àbí ìṣà ẹni ti pìrìsẹ́ntì ọ̀rọ̀ yìí wá bí tó clear kí mo ń jẹ́ ẹ̀kọ́ nù bàdáadáa bí ó lè tẹ̀síwẹ̀ tó fún tẹ̀síwẹ̀ ó lè majáàsì afún majáàsì in tó wá kò tẹ́ ní ìgbìmí tahsinu kalam ìyẹn náà beautify ọ̀rọ̀ bí yẹn bá lè beautify ọ̀rọ̀ tí yẹn sọ tó ìmọ̀ ní orí ta lára ẹni tí bá ń bọ̀ ẹgbẹ́ máa bí kò wáyé tí máa ń beautify ọ̀rọ̀ fún wọn gbà míì ni ó sì máa dùn ẹgbẹ́ kàn áyà ọlọ́run mọ́lọ́mọ́ pé ilé ma ní àwọn gómìnà kan tí ń dé ẹ̀mú tó àbábà súnmọ́ rẹ̀ báyẹ̀ ń ká àwọn ayà nọ́gbà mi báyìí láì sí ìmọ̀nà rárá ẹ̀wọ́n náà lọ́fọ́ kí wọ́n sáábùl yamin ma sáábùl yamin fi sídì rẹ̀ ma ha dúdí ọ̀tọ́lé hẹ́ ma ń dúdí ọ̀dẹ́lé ma mú dúdí وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم àwọn túnmọ̀ ó ní tàṣínù kan bẹ́m̀bẹ̀ tí bàlágà bá yé ẹ̀rọ ọ̀gá àlọ́ọ̀bá máa ń dàlà ọlọ́ ọ̀tún máa ń dàlà ọlọ́ jù bí ọ̀ sí máa tó fa ilmùn bàbí ilmùn وفي الكلام المعنى انت بجينا احنا بيوتيفاي وردينز wa kọ̀yẹ́lẹ́ sí ọ̀fẹ́ beautify irú máàna tí wordings yẹn tí ó ń gbé jáde nǹkan méjì ni tahsin that's beautification ìdí bàdí ìfẹ́kọ́ àtàhìníyà tí ó rí àtàhì kí mo fẹ́ beautify that beautification gbàmí ń bẹ ìdí náà selection of my wordings àwọn ọ̀rọ̀ wo ni mo fẹ́ lò láàrin olè lọ́mbí bí orin ẹ̀yà abẹ́lẹ̀ sí tí ó fi mú ọ̀rọ̀ yẹn ní kírímà létí ẹni tí ń gbọ́ bàbá sí bá ìtumọ̀ yóò ní lọ sẹ́yìn orí ń gbàjẹ́ bá sọ fún yàn kẹ́tẹ́ ìzájá máa fi ló lórí kọ́lá kàlámù hu ọmọ ìtumọ̀ wọn sókò dùn ní ẹwò tí wọ́n kò dùn káyọ̀ ó tọ́ màá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àdáwọ̀ kan kọ ọjọ́ ìfúnṣọ́ ọjọ́ ìṣọ́ rẹ̀ pé ìzọ́tà máa kúrò máa rí kọ́lá kàlámù so bá fi máa ti kà sínú máàmà ìtumọ̀ tá a lọ́kẹ́ yẹn mú jáde nínú tá a sọ bẹ́ẹ̀ náà làá máa ń ṣe tàṣínú lọ́vì gbólóhùn wo làá pùzẹ́ǹtì ẹ lè rí gbólóhùn mẹ́rin tó sì lè lọ lọ́rọ̀ kan pẹ̀lú lóbìnrin àwa lọ mú kan mẹ́rin kí imú kan tẹ́ àmú yòókù ẹgbẹ́ lọ́rọ̀ very pé òun ló wà more beautiful ẹ̀kẹ́ àwọn akẹ́rìmọ̀ mi bẹ̀rẹ̀ wọ́n láwọn different láṣọjú oríṣi wọ́n ní náàwù àwọn ọ̀tọ̀ tó pọ̀ ìnáwù ní abọ́ ni nàháwù náà náhàwà bẹ́ẹ̀ ti kàyà àbíbí ọ̀já ní náhàwà ó gba àwọn tí wọ́n ti náà wọ́n ti mú kí wọ́n ṣe mú àlẹ́kọ́sí nìkan sọ́lọ́kọ̀ so ní ó ní ìwòye ìtumọ̀ kẹtí mi lára náhàwù tí ò sí lára ẹlòmíì ẹ wà á mú ẹ sì lẹ́tì so fa ẹlùbàdí èyí ó kọ bóòlù látàkàkẹ́ tẹ̀lé bóòlù láti mọ tí a ti mọ pèpè ẹwu ìfimọ̀wò lápùsẹ̀t láyé yìí fẹ́ni báyìí lásìkò yìí lábùsù wo ni ká lò lábùsù yìí wá lóde lóde ní fàbínú o lábùsù yìí àkọ́dà ẹ̀rọ tó bùnú lóde tó bùnú lóṣù tó yà àdúrà ibà máa ń lọ sọ owó lọ́dọ̀ ọ̀dọ̀bàdàbà ọba kọ́ ọ́ nǹkan fún báyìí ọba ìbá lòun ó sa àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sì rí mọ́jọ́ kìíní kí ni máa kọ́ṣẹ́ kìfọ́ alákọ̀ọ́ ni ọ̀rọ̀ tí ọ ọ̀rọ̀ tó ọ̀fi bá ló ń gbẹ́jẹ́ báyé pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ ń gbà mí kọ́ ẹni tí ò bá fẹ́ ṣe nǹkan kò yẹ lóṣì lóṣì fẹ́ ṣe sọfẹ́lbàdí fàyọ̀ àlímù kàkẹ́ ìfì yàtàtà sí ní láwùjọ ìfẹ̀lìkàlámi wàlmáàlì bàdí ìjọba fún wọn ẹ̀ èfì ìdọ̀bẹ̀lágọ̀ òun náà wá pé sí méjì tàbí àkùsáàmùhù wàyànkọ́sìmù ìbàdí ọ̀hún ìlànà wáyé bàdí pé sọ́nà méjì a ní àlìmọ̀ lópin tẹ́bàbò tààrífù yìí ààrẹ nǹkan méjì lábẹ́ ṣe kí ni àgbìn tàṣínú láwùn àgbìn tàṣínú máàna tàbí beautify àwọn gbólóhùn tá a fi sọ̀rọ̀ afẹ́fẹ́ beautify àwọn ìtumọ̀ tí èyí ó máa gbọ́ ọwọ́ ní branch of badi ìka tí tó máa ń kọ́ wa ní alimuhasinatu pé lámùzù rẹ̀ àwọn lámùzù wa gẹ́gẹ́ ló fẹ́ fa bóò láti jẹ́ kó dùn tápọn tágùn lóríṣiríṣi àwọn gẹ́gẹ́ afẹ́fúnmù wọ́n fi ilmu hasinatu ma'anawiyya aidan pé máàna la fẹ́ jẹ́ kó dùn gbọ́n létí hasinatu làwùjúyà wa pọ̀ inú bàlágọ̀ lọ́wọ́ wo tí àyín mẹ́rin ló dákọ́ mẹ́rin ó ní lọ́gbẹ́ni láfúsí yóò بتجنيس ورد وسجع أو قلب وتشريع ما من الحياة الإسلامية أجبع له أجنات الطعوة محسنات الأبيع هو الملعب أجبع له بديع لم يعني فينا قم بأنكم ولا في رامو أنا كما أطلعت أنا الجناس ومن المحسنات اللفظية الجناس السجع أو القلب التشريع سواء محسنات لفظية هو المتلاعين أجيب على فعلا so كامل ما هو الجناس جناس káàkiri bí a ó ń dúrà bí ó dúró tọ́ bí a máa mú ọ̀rọ̀ dùn lóòtọ́ bí i mú dùn ọ̀dọ̀ wọn ni bàlágọ̀ kọ́ọ̀sọ̀ albàdì ìjìun ìgbàmí ìbẹ̀ alákẹ́ni bàlágà ìmọ̀ mẹ́ta ni àwọn àfáàgbàmí tí náà kan bá ti lọ́jọ́ máa branch of ìmọ̀ẹ́ wọ́n ní bàdì ẹ̀yọ́ látòjú nísìn àwọn tí wọ́n máa ń discuss eré à ń pè ní àlìbàdì ẹ̀yọ́ àwọn tí wọ́n máa ń discuss eré à ń pè ní àlìbàyàní yún àwọn tí wọ́n kọ́ ta kọ́mí níbọ̀ àlìmààní yún ó dá àwọn bàdì ẹ̀yọ́ tó bá ní àlìjìnà kí lórí ẹ̀wò àyẹ̀ tẹ́fìkan làfùzọ́ ni a ní méjì a ní gbólóhùn méjì alimotajanisan àwọn gbólóhùn méjì wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ọdún mi wọ́n bẹ ní ẹgbẹ́ ara wọn ọmọ èjì wọ́n kára kò wọ́n papọ̀ títú ọ̀rọ̀ méje wọ́n bẹ kára kọ̀ bákan wọ́n fi kọ́ lẹ̀ ó wà ní gbèdè yókù náà o gbàtí wọ́n ń kọjá ẹ̀rí ẹ̀rí dáadáa ń kọ́ mùsàlá fún jẹ́ ni táwọn kan wá bẹ̀rẹ̀ sí àwọn kan ní rẹ̀ǹdé náà kọ́ fi ìbánà kọ́ ẹ̀rùn eh, kílùbọ̀ rẹ̀ gbàdé eh, ìjìnlẹ̀ sọ fún àwọn ọmọ wa ní ọkọ̀ kàkẹ́lá ń ẹ̀rọ̀sìn ọ̀tọ̀ ó ní ogun ogun ogun pé oògùn pẹ̀lú lábàá kọ́kalẹ̀ bóòlù bákan náà bákan náà akọ́ni kí ni wọn so bàjínásù ni wọ́n ń pè lágbáwa àyẹ̀tẹ́bìkọ́ làbùsọ̀ rí méjì wọ́n jọjọra wọn owó tún wá jọjọra wọn nìkan ò nínú èdè tá a fẹ́ jọ nínú sẹ́ńtẹ́sì wa alimutaja nisaad wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n wá jọjọra wọn níbi nǹkan náà yẹ wọn tábà ti lọ dọ́ra wọn nínú nǹkan mẹ́rin là ń pè ní jìnnà wọ́n dọ́ra wọn sí náwó ìṣòro fi ha sẹ́yìn pé kàrọ́ kìrọ́ rẹ́nìsì alìkàrọ́ àti alìkìrọ́ lápèjúwe tí lè kàá ádá ádá ádá ádá ádá alif so kí kẹta búrú méjì kí wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn mọ̀tàjọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n wá jọra wọn fi náwó ìṣòro fi ha ìwà àlàfi ti ń bẹ níbi àwọn gbọ́nà ìmẹ́lẹ́gbẹ́ ẹlẹ́ẹ̀kejì wà á dẹ́bi ha nọ́mbà àlàfi àkọ́kọ́ náà kí ni wà bí a lè rí When you consider comfort, comfort. ثم راء ثم راء ثم علف ثم علف وحركاتها أتوا وبونا في وو فاتيا فاتيا ele gan kẹsọ ọyà tàbí ẹbí alọ́kọ̀ọ́dẹ èyí tà ń sọ jẹ́ ibi bákan náà ni wọ́n kò sí yàtọ̀ níbi wíwọ́ níbi adad níbi mọ́ye tó tẹ̀lẹ́gá na so kíkẹ́ límà méjì jọra wọn káwá tí wọ́n jọ wà lẹ́jara wọn wọ́n wá jọra wọn láyé mẹ́lò fi omúrògì làgbà fi omúrògì làgbà fi náà ìṣòro fìyà náà ìṣòro irú aláàfin òní mẹ́mí ìwé rẹ̀ mẹ́mí wà á dẹ́bi ìṣòro mélòó ni aláàfin àkọ́kọ́ mélòó ni kíni ẹlẹ́ẹ̀kejì wà kíni tẹ̀rùfíìbù ìṣòro bá a fi tó àwọn aláàfin tẹ̀lé àwọn náà látò eléyìí náà tẹ̀lé àwọn wà àròkátù ha fatia fatia kasuwa kasuwa doma doma soko soko a yi fún yẹn náà ń pẹ̀lú jinas ẹwà ń fẹ̀rẹ̀ níbi ẹwà wo máa àkṣìlá fi màánà pàdé àmì ẹyẹ jẹ́ jùjọra wọn the same thing náà wọ́n túmọ̀ yẹ jìnnà tó yẹ o wọ́n jẹ́ àdéhùn ọ̀lọ́mọ̀ra ẹ̀ dìdéhùn the same thing tí jẹ́dùn túmọ̀ ní iye jinas a yi fún jinas máa ìkìláàfì ma'na wọ́n kàjọ jọra wọn ni ìtumọ̀ wọn ò jọra wọn fàyẹ̀tú irú yìí ńlá bá ń pè ní jinas ṣé yìí wà pé kò kò wá bu ẹ̀wà kún lábùsù ká mọ̀ wọ́n bí kí bákan náà o Allahu akbar wọ́n yẹ kí náà kọ́yẹ́sì ó ní kọ́rọ́ àti ó ní wọ̀yáwó màtàkùn mùsàá lọ́dọ̀ sọ̀rọ̀ nípa ní o. ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كيف العمل؟ عبيها كيف العمل؟ الله مني ويوم تقوم الساعة كيف فهمه؟ يدلك يا مدين يقسم المجرمون àwọn apò kí o mọ̀ wá búra pé máa lábí so wọ́n ìrọ̀ sáà mọ̀táwọn ń bẹ́lá yàwó olójú sáà lọ kí ni kan sáà rẹ̀ ti jẹun wákàtí kan àwọn arí sáà méjì nú wọ́n jẹ́ra mọ́ wọn máa sì láti fàádà sánmà jináàs عين عين تا تا يعني في نوع الحروف عدد الحروف واحد اثنان ثلاثة أربعة واحد اثنان ثلاثة أربعة ترتيب الحروف سنس ألف ألف عين عين تا تا وحركاتها فاتية سكون فاتية سكون عين فاتية وضمتين عندك tí wọ́n tí wọ́n jọ papọ̀ níbi nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn là ń pè ní aljinas kódà tí wọ́n má jọ papọ̀ náà níbi mẹ́rẹ̀ẹ̀rin náà a sì mọ̀ pé jẹ́sùn náà ẹnu sí bọ̀ ìdí wọ́n ti jọ papọ̀ ní mẹ́rẹ̀ẹ̀rin oní jìnnà sí ni tó pé à ń bọ̀ wá ẹwọ́ orin yìí àbá ní ó lọ sílé ẹnìkan tí ò gba invitation kó ń bọ̀ wá ó ní قرأت لباب حتى كلمتني قرأت الباب حتى كلمتني فلما كلمتني كلمتني فلما كلمتني كلمتني قولي شوف قرأت الباب يا متوب Hatta kallamatini kallamọ ta'iba. Lẹ́ni, Martinu ni ọwọ́ tí wọ́n fi máa gé Martinu wọn. Ó lọ sí arábìnrin kan lọ kalẹ̀ kúlé wọn. Ní kọ̀rọ̀ tún ní bá bà máa tutù. Hatta kallamatini ó di ọwọ́ rẹ̀. Falamma kallamatini pàtó wá rí ọwọ́ rẹ̀ tán kàlílà máa ti ní ẹ̀yí tí kò dánlẹ̀ ẹ̀rọ kàlílà máa ti ní àkọ́kọ́ àti kàlílà máa ti ní ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tọ́jú ẹ̀rọ kàlílà máa ti ní ẹlẹ́ẹ̀kejì bí rẹ̀ ọ̀sẹ̀ arábẹ̀rẹ̀ tí wọ́n dọ́ra wọn tí wọ́n bá tì máa kọ́lẹ̀ ẹ̀rọ tó bá kàn ní ẹ̀dá arábẹ̀rẹ̀ fi ìjìnà lánàá fi kàlílà máa ti ní kàlílà kàlílà máa ti ní máa ti ní fàyè fi jìnnà في نوع حروفها فالكاف واللام المشددة كاف واللام المشددة ميم ميم تا تا نون نون يا يعرفني في جناس في نوع الحروف عدد الحروف ترتيب الحروف وحركات الحروف كويس فهذا الفهم ماذا؟ الجناس جناس هو قسمج فكري هو قسمج والجناس نوعان جناس تام وجناس غير تام جناس تام إذا اتفق اللفظان المتجانسان في الأمور الأربعة المذكورة tí a bá في a كلمة méjèèjì wọ́n jọ في jo kún tí yàtọ̀ في الحروف نوعها ترتيبها حركاتها لجناس تام فهمتوا afáàmì ni wàtá mẹ́tùhù ya àyà lè ya àyà fàlàmù ya kún ọlọ́mọ nǹkan tó bí wà pè ya àyà mọ́nà wà kú pẹ̀lẹ́sì orí ni ọmọ yẹn kú ó wá kọrin ìkẹ́ni pé wàtá mẹ́tùhù ya àyà ẹ̀wọ́ wàtá mẹ́tùhù ya àyà lè ya àyà fàlàmù ya kún ó ya sàmìtù ya haya ya mo ya màmí mo ti sọ ya jọ náà ya haya ní ya kó lè sẹ̀mí ya àmọ́ ìyá sami ya ya ya yáháyá eléyìí ṣé bá kan ya wọ́n ya ni ọ̀kan ni ya ilé ya ìsì mi ni fíì ni pé ya lè bá sẹ̀mí ṣé wọ́n á ya ya ya ya fi náà ya fi في ترتيبها وفي حركاتها فهذا جناس تام فهذا جناس جناس تام إذا اتفق اللفظان المتجانسان في بعض الأمور المز... الأربع فهو جناس أقلق هو من فاتح هو جناس تام من ضمن بما يقول في جناس تقي ẹwọ́n lè ṣe nínú mìsàlẹ̀ ọkọ̀ ẹ̀ṣẹ̀ kò pé yányá ẹwọ́ yọ́ mọ̀tàkù mù sàátù eléyìí lálébù aláàbù eléyìí tó kò ní eléyìí tá ilẹ̀ gbígbà tó gbà mí dọ́mà eléyìí tó tẹ̀sùrọ̀ yìnà sún lọ́yẹ̀ dòkà nítorí pé kìnnì wọ́n níbi ìkẹ́ tí wọ́n ti jọ eléyìí kọ́ tọ́lá tó ní bá bàhátá má ti eré sí ara ṣe lè fẹ́lẹ̀ alákọ̀ọ́nà pé wọ́n papọ̀ fìlìró wà yàní àdàdúwà tọ̀bùtìbùwà wà hàkàtùwà ìyẹ̀ àyà yìí náà ta fún wọn bí kọ́ rẹ̀ bí tẹ́sí sáyẹ̀ kí ni sáàmù kò yé sí tó wá pọ̀ rẹpẹtẹ inú àwọn tẹ́lẹ̀ àti ẹ̀tì tàbí jìnnà sì tó sùn mọ̀kọ́ màhàrírí yẹn ó bẹ̀rẹ̀ má lè síbi kẹtẹ́ ẹ̀rín ti kí kí ẹ̀rín jìnnà sí lápèjúwe nínú جناح بسكتم ونراتي أني الزماعة الشخوص إلى بعد قعيدة وقد لاح بعد قعيدة أني الزماعة الشخوص أني مدامية مفاتة نياجو إلى بعد قعيدة نصيبه كتنك بعد قعيدة وقد لاح بعد قعيدة ǹjẹ́ náà lọ́hun òṣùpá ọdún ti wá yọ ẹwọ bárùkù bárùkù ẹ̀yìn ó so yẹn náà ń pè ní jìnnáṣò ìgbẹ́yẹ̀kù tààm ìzàtàfàkọ̀ làbẹ́rù lẹ́jọ́ wá pàwọn pàápàá in almost the whole thing láti ibìkan mẹ́kí wọ́n ti غير كذا اتفق اللفظان المتجانسان في بعض الامور الاربعه طبعا yìí láwùjọ méjèèjì wọ́n kẹ̀ súnmọ́ra wọn ní atákẹ̀ díẹ̀ bí ó ti ẹ̀kọ́ mẹ́kẹ̀ẹ́ ti yányá inú àwọn àwọn nǹkan méjèèjì àwọn aláàrùn méjèèjì yẹn náà nǹkan mẹ́rẹ̀ nìyẹn kí láti jìnnà sún irú ẹ̀yẹ ní dawamul hali minal muhali dawamul hali kí a máa bẹ lórí ìṣesí kan ọmọdé lówó láyéláyé kọmọjálà àjẹlọ láyéláyé kọmọjálà làbíyà láyéláyé kọ̀ǹkan kan wá kú láyéláyé kọmọ àdàmá tó bọ́ ti wà ló lẹ́nu gẹ́gẹ́ bí ọwọ́ máa bẹ lọ́pọ̀ síbù dàwámù lè hálì tí a máa bẹ lórí ìṣesí kan mínà lè mọ̀ hálì inú tí ò pọ́síbò ní ẹgbẹ́ ẹlẹ́yìnsì jìnnà ṣùgbọ́n rẹ̀ rẹ̀ lọ jìnnà ṣùgbọ́n rẹ̀ hálì hálì wọ́n kò parí ilé muhal hal ilé wo ni binatun lọ́yẹ̀rù káàrù ẹ̀ńdú tó pé kálímà ilé muhal ni kálímà ilé kọ́ hal ni so kò sí mú ń belé hal ni kálímà arábà ni a ni alimazukuro tàbí ní ìfẹ́ fún àmì ìfàǹsálẹ̀mì ìwọ̀n ká máa sábàkọ̀ pé example sì sí apọ̀ wọn ní ìfàlẹ̀ ọkọ̀ o a ti dẹ́kun kí ni dinar star ìsáàlù mi ta fún wa fún aljinas òbẹ́rù ká mọ̀ bí oní ta tó gbajúmọ̀ pé ìnàlẹ̀hàwá lọ́hùwà lẹ́hàwá àwárí ṣé ààrí dinar tó bẹ́ẹ̀ dinar tó mẹ́rin àwa àti àwa àpapọ̀ àwọn kan ní ìgbélé alif agini ó lékún nínú àyàbá ni jìnà sún lérú èrò tààmù wọ́n ni wọ́n dùn ha wọ́n lẹ́yìn ìdá sàjá tẹ́ ó bẹ̀rẹ̀ lóṣù ha já máa wá dá kàbọ̀ búkà wà má kọ̀lá kọ̀lá ààkẹ̀rọ̀ tó kọ́rírò lẹ́ka nínà ìlú wọ̀lẹ̀ bá yóò ti kàrọ̀ búkà bàtà bọ́wà lè pé yóò jìnà jìnà sùn lórí kẹ́lìmà méjì dákà ń bẹ lẹ́gbàra wọn nìkan ní àáṣẹ́ jìnà pẹ̀lẹ́sìn ó pọ̀ náà ọlọ́nà o iná abúrọ̀rọ̀ lọ́fí náà ìwé wọ̀nyí iná lè fún ìjàrọ̀ lọ́fí ìjẹ́ àbúrọ̀rọ̀ fùjárọ̀ ẹlẹ́pàá yẹn rọ́rọ̀ ìnáfílẹ̀ káàkọ́ ní látíláàtí ó wà mẹ́ jùmọ̀kẹ́ àkébí ìjìnà tó kí jùmọ̀kẹ́ lọ́jọ́jú lọ́wọ́ ní jẹ̀hìn irú tó wà níbi háyọ́kà yẹn wá papọ̀ ní háyọ́kà náà háyọ́kà tí mẹ́ níbi jẹ̀hìn já nàírùkọ́ náà tí àbí ẹ̀yìn àbẹ́fẹ́ ni tó wá papọ̀ níbi háyọ́kà àti wọn jìnà sún rẹ́rù káà rẹ́rù سوين او المحسنات اللفظية يعني الجناس مثال هو فوق يعني ما تبين كيو اتي ما مدان بين جناس نسي بس ما راه اللي كلمة بيجي من رجع او تتما كمان او دو ابي جوا وانا في كوكرا بيجي اي كتبه او بي ان انا بقول انا فرنسي وي وانك عارف ان الابرار لا في نعيم وان الفجار لا في مصر وانت عارف كده ليه و àti inú ààrẹ́lẹ̀ òwò tó tẹ́ ó ní àlùjọ̀hìn lórí kẹ́lìmọ̀ why is not alaba agba why is خمسة النعيم واحد اثنان ثلاثة أربعة خمسة ستة عرفا مجرد الحروف أو حركات ألف لام شكرا إليكم ألف لام jim fatia nun fatia ha kẹtùrọ̀ àyín kẹtùrọ̀ yásùkùn yásùkùn mím kẹtùrọ̀ fi jìnnàt ọ̀rọ̀kan ni fi mẹ́kìnni fi àádájú al-huruf wà fi harakat al-huruf gbọ́nwò jọra wọn fi náwó al-huruf eléyìí alifu ni eléyìí alifu lam lam jim nun ha àyín wò jọra wọn yéèzì so fal jìnnàt jìnnàtún gọ́yẹ̀gù tààmù so lẹ́yìn jìnnàt níta tún ní tí a bí parí inṣàlá inú al-muhassinatu al-lafziyya lónìí ó ní asájà sájà fẹ́ jọ jìnásù rẹ́gẹ̀lì jìnásù jìnásù kẹ́rin náà rẹ́gì tí wọ́n jọ ń bẹ pẹ̀lú ara wọn látàkọ́ni wọ́n gbọ́dọ̀ dé sájáwò ni tàwa fúkù lè fọ́ sílàtì àrí sẹ́ńtẹ́ǹsì méjì ọwọ́ mọ́nà dáàtì sẹ́ńtẹ́ǹsì ní júmùlà méjì àbọ̀jẹ̀ di júmùlà méjì lọ nítorí wá ń parí júmùlà kọ̀ọ̀kan ara fi ń wájọ́ ń bára wọn mú tàwa fúkù lè fọ́ ọmọdé nínú omi a máa lò kọ́ fílà alọ́fẹ́ ni nínú ọ̀rọ̀ ẹ̀rọ kí a lò fọ́ fílà tòmídọ́ọ̀lù kọ́ tó gbé sájà àyíbó làbí máa rí a máa rí inú lásìkò náà àti ìfọ̀míjọ ni fásilà ni last rẹ̀kàtí ni tó pàdé ni tó pàdé násìrò kọfíà ni alhárùfù àkèrè tó pàdé ni pàdé ṣẹ́rù tààlám

mọ́tọ́lá bá lẹ́ẹ̀lì máa lẹ́lẹ́ máa áádé fáàzàbì kọ́tọ̀lẹ́ mẹ́lẹ́rọ̀ ṣáádé fáyàlá kọ́sọ̀rọ̀ mi káàlẹ̀ bẹ́ẹ̀ rìnáìlẹ̀ kọ́bọ̀lẹ́ mi. kí ni kọ́fí ẹ̀yẹ dáì arẹ́fẹ́ ni tí ní bá ń قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروج لزكاة فاعلون والذين هم لفروجهم كيف طيب عين àwọn ní kèyí nǹkan fíà tó sí kò sórí nínú kò fàlìfọ́sílà tí ìtí wá tó parí fọ́sílà ọ̀rọ̀ àkọ́kọ́ onáà ló parí fọ́sílà ọ̀rọ̀ kejì ló parí fọ́sílà ọ̀rọ̀ kejì kí láti sàjà ẹni tó anábì ní ayúwà náà ọ̀tún ẹ̀mú tààmù ayúwà náà afṣù sàlámù

ẹ máa ṣe bí pọ̀ wọ̀sọ́lù bí lẹ́yìn ni wọ́n ná sùn níyàmù bó bá di ògùn táwọn èèyàn ń sùn ẹ̀kírun ìjọ parí àwọn ọ̀rọ̀ ká náà náà náà wọn jùmọ̀lá kí ni àfẹ́ni inú mi náà ń pè ní ìwé ọ̀rọ̀ náà ń pè ní sájà kí yẹn máa sọ pé ìran kẹ́límà kẹyàn árabi kan ní parí ìpele ìgbẹ̀yìn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kí èyí sọ ní lẹ́sọ̀ ẹ́ yẹn náà ń pè ní àsájà ẹlẹ́mí ìgbà yìí máa ń máa ń máa ń fọ́ta rẹ̀ ní o yìí wò dá yìí wò rí lẹ́sọ̀dọ̀ fún ni bọ̀tọ́lọ̀ máa kẹ́ máa sọ̀rọ̀ kẹ́kẹ́ máa jẹ́ pé ó kì máa wá sí ilé ní o oníṣì ẹ bá wà sí àwọn àfẹ́mọ̀ ẹ̀ máa pàdé ẹ̀ mẹ́ fún ẹ̀ máa ti sí àwọn ẹ̀jẹ̀ pé kẹ́ ẹ̀ ní pàdé òun náà ni ó gba kí ni mọ̀gùsẹ̀líìn ìyẹn náà ń pè ní fájà yìí ìmọ̀ mọ́rọ̀ dùn àbí so àdìbẹ́ mọ́rọ̀ wá dùn ìsùmọ́rọ̀ dùn tí ma ń wo ni ni àṣájà òfin jẹ́mínà ni muhasinati so àṣájà o tàwáfùkù fọ́sílà tẹ̀yìn kí fọ́sílà méjì jọra wọn fil the last letter of each jumla wàgbọ́nù hú mẹ́ta fẹ́ wá ṣe kọ̀rùhù èyí tó dájú wípé kí tí ṣẹ́lẹ̀ fi kó pọ̀ dáa kírù kẹ́lẹ̀ máa wá fẹ́ máa nílé máa ta pàpàgbé yìí rẹ̀ láì máa dákẹ́ ní mìsálù kọ̀wárọ̀kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀ nìkan alamnasọ́rọ̀ lákàtọ̀dẹ̀ rọ́kà wáwàdọ̀ ẹ̀nà àyíkàwèzẹ̀ rọ́kà alẹ́bí àwọn kọ́dọ̀zọ̀ rọ́kà kàtàkà kírù imam wagadu ni ikọ̀ọ̀bí sí rọ́bíkà lẹ́rí kọ̀lákọ̀ lè rún sáánà mìíràn àìlákọ̀ méjèèjì nǹkan fẹ́dà ẹ̀ lẹ́nà òtàwọ́ púpọ̀ fọ́ọ̀tùlọ̀tẹ́yìn fìlhálùfìlàkì náà a ti mọ́ jẹ́ ní àṣàjà alábọ́ni ibi tí ò ti jọ jìnáṣù pé jìnáṣù kẹ́límà yẹn ó jọ wà lẹ́jẹ̀ ara wọn ẹnu jùmùlà alábọ́ni bọ̀sájà yìí last letter each jùmùlà jìnàṣù nínú jùmùlà kàláfìrí kọ́lẹ́fù nínú jùmùlà kàláfìrí láti rí jìnàṣù bọ̀sájà yìí kọ́ ìgbẹ̀yìn jùmùlà kọ̀ọ̀kan láti máa rí àràfi tí ó dọ̀ra wọn yẹn bẹ́ẹ̀ ni jìnàṣù ń kọ́ òun kọ́ gbọ́dọ̀ gbé ara àwọn nǹkan tí a kà ní káàkà ẹ̀rọ kan ni ṣùgbọ́n nínú sájà yìí ẹ̀rọ nínú ìwé mẹ́rin o àdìgbẹ́fọdúnárì àràfi kódà wọn ò bá mọ́wọ́ bákẹ́ná wọn bá mọ́wọ́ bákẹ́ná kọ́ so bá kọ́ gbọ́dọ̀ wípé bẹ́ẹ̀ náà nínú àwọn tẹ́lá tó kó sójà yẹn súnmọ́ ní kíni màkọ́mà àrírí ó kó sónú ká bẹ́ẹ̀ bá parí jù ẹ parí sójà yẹn bẹ́ẹ̀ ìmùsùn àdùtà fún wọn bí ní ọ̀rọ̀ ànábì tí wọn làwọn àrábì kọ arákùnrin kan ní wọn ní ọmọ rẹ kú ó wá ọlọ́run sáà dáwò dé ọlọ́run dáwò wọn ni aláhùn ẹ̀rùn kò ń tàkọ́ dé àbùláyíká فإنما قال ما قد عافيت lọ́ọ̀bà lóòótọ́ nípa ọ̀dání wò lónìí ní ìbínú ti pẹ́ ti pẹ́ náà lọ́gá ìbínú sàánù mi lọ ń bùrẹ́ làbíà jùmùlà àkọ́kọ́ ti pàṣẹ alẹ́fẹ́ni jùmùlà ní ènìyàn kí ló wẹ́ tagi jùmùlà ìgbẹ̀yìn kọ̀ọ̀kan táwọn là ń pè ní fọ́ọ̀sílà tó ní alhárifùlà àkírí jùmùlà nasiriya láńpẹ̀ ní fọ́fílà alhárùkù làkírí jùmlà ṣàríyà láwọn gíní kọfíà pé fọ́fílà ilé ìta ni fọ́fílà tọ́wọ́n náà kọ́ tà ní ó ti sọ ọgbù jùmlà gíní sájá sájá misalu mi afáàní alhikudu kéta sọ́dá olùkù lúwúbì èyí rí ọkàn ní wọ́n làjáàjù ìmájà sábàbù lè ṣòro wúbì sábàbí ogun ni una alkulube walhurub walba fọ́sílà rọ́bani àwọn fọ́sílà méjì wájọ́ àwọn filharu filahir fàáza sájà fahimto misalu ta fún agbẹ̀rin pẹ̀lú rahimallahu abudan kọ́lá khairan fagon nima autakata fásẹ̀ nima lọ́nbànkẹ́ ẹrúkà tó sọ dáadáa jáde lẹ́nu fagọ̀ nímà ó bá jẹni tó géèrè haúsá kátà àbótiẹ̀ ìgbẹ́nu dákẹ́ nígbà tí ò mọ ohun tó fẹ́ sọ fáfẹ̀ nímà ó bá rí mi ó bá là so fàáza fi mada fi ìfàjà inṣàlá àfàrí máa bá kíyà min àbúwábì albadiyya ní òzúwọ̀ ọ̀kọ́dẹ̀ inṣàlá subhanakallahumma bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك